سورة المدثر بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. yà á ayyuhal muddathir. ìrẹ tí ò ń da aṣọ borí mọ́lẹ̀. qum fa anzir. dìde kí o máa ṣe ìkìlọ̀. wa rabbaka fakabbir. kí o sì máa ṣe àgbéga fún olúwa rẹ. wa thiyabaka fatahhir kí o sì ṣe àwọn aṣọ rẹ ní mímọ́. warrujza fahjur. àti pé kí o jìnnà sí àwọn òrìṣà. wala tamnun tastakthir. àti pé má ṣe tọrẹ nítorí kí o lè rí púpọ̀ gbà. wali rabbika fasbir. àti pé nítorí ọlọ́run rẹ kí o máa ṣe ìfaradà. fa idha nuqira fin naqur. nítorí pé nígbà tí a bá fa fèrè sínú wo. فذلك يومئذ يوم عسير ọjọ́ yẹn yóò jẹ́ ọjọ́ ìnira. على الكافرين غير يسير kò ní jẹ́ ìrọ̀rùn fún àwọn aláìgbàgbọ́. dọ́rni wa man khalaqtu wahida. fi mí sílẹ̀ pẹ̀lú ẹni tí mo dá ní òun nìkan. waja'altu lahu malan mamduda. tí mo sì fún un ní ọ̀pọ̀lọpọ̀ owó. وبنين شهودا àti àwọn ọmọ tí ó ń fi bíbẹ wọn pẹ̀lú rẹ̀ ṣe agbára tí wọn kì í yẹ̀bẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ nígbà kan. wamahadtu lahu tamhida. àti pé èmi ṣe gbogbo nǹkan ní ìrọ̀rùn fún un. thumma yatma'u an azid. síbẹ̀síbẹ̀ ó ń fẹ́ pé kí n fi kún un. كلا إنه كان لآياتنا عنيدا rárá o nítorí pé ó ń ṣe àtakò sí àwọn ọ̀rọ̀ wa. سأرهقه صعودا àwa ń bọ̀ wá fi wàhálà kọ́ ọ lọ́rùn. إنه فكر وقدر dájúdájú ó ronú jinlẹ̀ ó sì pinnu. فقتل كيف قدر. aṣẹ́bilé bí ó ti pinnu thumma qutila kayfa qaddar. lẹ́yìn náà aṣẹ́bilé bí ó ti pinnu. thumma nadhar. lẹ́yìn náà ó wò. thumma abasa wa basar. lẹ́yìn náà ó fajúro ó dijú mọ́rí. thumma adbara lẹ́yìn náà ó ṣẹ́rí ó ṣe ìgbéraga. faqala in hadha illa sihrun yu'thar ó sì sọ pé èyí kò jẹ́ nǹkan kan ju idán àwọn ará àtijọ́ lọ. in hadha illa qawlul bashar. èyí kò jẹ́ nǹkan kan ju ọ̀rọ̀ abarabí wa lọ. sa uslihi saqar. èmi yóò fi jó iná sákọ́rà. wa ma adraka ma kí ni yóò mú ọmọ rírì ohun tí iná sákọ́rà náà jẹ́. la tubqi wa òun náà ni pé kò ní í ṣe nǹkan kan kù kò sì ní í fi nǹkan kan sílẹ̀. lawahatul lil bashar. yóò máa jó ènìyàn a awọ ẹ̀dá padà ni. alayha tis'ata ashar. àwọn màláíkà mọ́kàndínlógún ló wà lórí rẹ̀. وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيماناً ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر a kò fi àwọn nǹkan mìíràn ṣe olùṣọ́ iná náà bí kò ṣe àwọn mọ̀láìkà a kò wúlẹ̀ ṣe òǹkà wọn bẹ́ẹ̀ àyàfi kí ó lè jẹ́ àdánwò fún àwọn tí kò gbàgbọ́ kí àwọn tí a fún ní tírà lè ní àmọ̀dájú àti kí àwọn tí ó ní ìgbàgbọ́ òdodo lè pọ̀ sí i nínú ìgbàgbọ́ àti kí àwọn tí a fún ní tírà má ṣe ṣe iyèméjì àti àwọn onígbàgbọ́ òdodo àti kí àwọn ẹni tí àrùn ń bẹ nínú ọkàn wọn àti àwọn aláìgbàgbọ́ lè sọ pé kí ni èrò ọlọ́run nípa àpèjúwe yìí báyìí ni ọlọ́run fi ẹni tí ó bá fẹ́ sílẹ̀ sínú ìṣìnà. Si kò sí ẹni tí ó mọ ọmọ ogun olúwa rẹ àfi òun náà kò jẹ́ nǹkan kan ju ìrántí lọ fún àwọn ènìyàn. kalla wal ẹ gbọ́ o mo fi òṣùpá búra. wal layli idh àti òru nígbà tí ó bá pẹ̀yìn dà. was-subhi idha àti òwúrọ̀ nígbà tí ó bá tàn sán. innaha la ihdal kubar dájúdájú ó jẹ́ ọ̀kan nínú ohun àdánwò tí ó tóbi. nadhiran lil bashar. ó jẹ́ olùkìlọ̀ fún gbogbo abara. liman sha'a minkum an yataqaddama aw yata'akhkhar. fún ẹni tí ó bá fẹ́ nínú yín láti lọ sí iwájú tàbí láti wà lẹ́yìn. kullu nafsin bima kasabat rahina ẹnìkọ̀ọ̀kan ní ohun ìdógò fún ohun tí ó bá ṣe nínú iná. illa ashabal yamin. àyàfi èrò ọwọ́ ọ̀tún. fi jannati yatasaalun. wọn ó máa bi ara wọn léèrè nínú àwọn ọgbà ìdẹ̀ra. anil mujrimin. nípa àwọn ẹlẹ́ṣẹ̀. ما سلككم في سقر kí ni gbé yín wọ iná sákọ́rà. قالوا لم نك من المصلين. wọ́n á sọ pé àwa kò sí nínú àwọn tí ń kírun ni. ولم نك نطعم المسكين. àti pé àwa kò sí nínú àwọn tí ń bọ́ àwọn tálákà ni. وكنا نخوض مع الخائضين àti pé àwa jẹ́ àwọn tí ń sọ ìsọkúsọ pẹ̀lú àwọn olùsọ ìsọkúsọ ni. وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ àti pé àwa jẹ́ ẹni tí ó ń pe ọjọ́ ẹ̀san nírọ́. hatta atana al títí tí àrídájú ikú fi wá bá wa. fama tanfa'uhum shafa'atu ash-shafi'in èpè àwọn onípẹ̀ kò ní í ṣe wọ́n ní àǹfààní ní ọjọ́ náà. فما لهم عن التذكرة معرضين kí ni wọ́n gbójúlé tí wọ́n fi gúnrí kúrò níbi ìrántí náà. كأنهم حمر مستنفرة. wọ́n dàbí àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ tí adẹ́rùbà ti ń sá lọ. فرت من قسورة. tí ó ń sá fún kìnìún. بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan nínú wọn ń fẹ́ pé kí a fún òun ní tákàdá ti òun tí a ó tẹ̀ sílẹ̀. kalla bal la yakhafuna al-akhirah. ọ̀rọ̀ kò ní jẹ́ bẹ́ẹ̀ wọn kò páyà ọjọ́ kan ìní. kalla innahu tadhkirah. tẹ́tí kí o gbọ́ dájúdájú òun jẹ́ ìrántí. faman sha'a dhakara. ẹni tí ó bá fẹ́ kí ó kà á kí ó sì mú lò. وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة wọn kò ní rántí àlùkùránì kí wọ́n sì mú un lò àyàfi bí ọlọ́run bá bá fẹ́ òun ni ẹni tí ìpayà tọ́ sí òun sì ni fíforíjìn ní tọ́ sí.